abẹ́ ọlọ́run fún gbogbo àwọn àfa wa àjẹmbẹ láyé nu wọn ọlọ́run mọ̀ fi wọn láre àjẹmbẹ wájú rẹ ọlọ́run bá kẹ́ wọn fi délé àwọn òbí wa àdẹ́nìkan sí ọlọ́run bá ṣe dáadáa fún wọn gbogbo àwọn tá a jẹ́ gbèsè ká tọrọ fún lólólùfẹ́ lọ́tún lọ́sì ọlọ́run bá dúpẹ́ fún yín ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ní ọjọ́ sunday tó lọ ọlọ́yẹ̀ká ní alkọ̀wá tá a máa ní níparí oṣù ní saidu alkali central mosque ní basin ṣùgbọ́n kádàrá rí ò torí ọ̀kan náà ọmọ ìyá mi àwọn náà ń ṣe twenty years ilé kéwu wọn èkó la wà ọlọ́run àti gbogbo ẹni tẹ́ wá ẹ dákun ẹ má bínú pẹ̀lú gọlọ́n tó bá di parí oṣù tí ń bọ̀ yìí a kọ̀ntínú àtàwọn àtẹ̀yìn ọlọ́run ṣẹ́wà kú lérí dáadáa ẹ dákun ẹ má bínú àwọn tí wọ́n wá tí wọn bá wa. kí ni kókó tá a fẹ́ bára sọ lónìí anabuwa Muhammad al-muallim al-akbar tíṣà àgbà tó jẹ́ pé yu'allimu nnasa al-khayra òun ló ní kókó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ rẹ̀ ọ wá ní uslubu kan tá ń pè ní uslubu taswik oye uslubu at-taswik ò ní ojú ọ̀nà tá a máa fi ṣèyàn lójú kòkòrò tí ò fẹ́ mọ nǹkan yẹn nínú kó béèrè ìmá bíi ìbéèrè su'al wa jawab pé ta ló mọ kíní tí kálukú máa gbìyànjú láti prepare mind wọn fún new lesson tó ń fẹ́ kọ́ wọn ìgbà míì yóò kàn mú wá bí ìròyìn pé ǹjẹ́ tí ẹ mọ ẹ̀kọ́ báyìí bẹ́ẹ̀ lànàbí ní àwọn star oríṣiríṣi gẹ́gẹ́ bí olùkọ́ àgbà níjọ́ kan àdìsí tí mo fẹ́ kà yìí akhraja shehan orí sheu náà alimami Bukhari àti Muslim rahimahumullah ọlọ́ àti kíní àti kejì wọn ọlọ́run ń kẹ́ wọn àwọn ni wọ́n gba àdìsí wa wà nù sọ̀yẹ́ Buhari ó wà nù sọ̀yẹ́ Muslim àdìsí ni àdìsí Abdullahi ibn Umar Abdullahi ọmọ Umar ìpè ana Rasulullah sallallahu alayhi wa sallam Abdullahi ibn Umar ní àdìsí ọlọ́run ti kí atọ́lá bẹ fún wọn ní sọ pé inna mina shajari shajaratan ó ní nínú igi nínú gbó igi kan bẹ̀ la yaskutu waraqaha kì í wọ́wé wàhíà masalul muslim anábì ní igi yẹn àpèjúwe bíi mùsùlùmí tó bá gbọ́ lọ́hùn gbọ́ tó sì máa ti ń jọ́ lọ́hùn anábì ní àpèjúwe rẹ̀ lọ́jọ́ tábà fẹ́ mú ẹ̀sánpó èyí e, e, e pé kátàrí èèyàn ṣàpèjúwe àbí kátàrà èyí tí èèyàn káfíwé èèyàn anábì ní tábà fẹ́ sọ báwọn igi yẹn gbogbo ayé rẹ̀ bí ayé mùsùlùmí ló yẹ kó rí àbí bí igi ohun tí máa ṣeun bẹ́ẹ̀ lọ kí gbogbo mùsùlùmí ó rí ní gbogbo àdúgbò mi tó bá wà. anabi wa ni adesoni anabi ni ó dà mọ́ fún yín chance ta ló mọ gitin wí máa híyà ẹni ó bá mọ̀ nu yín kó sọ. fawaka nasu fi sajar al-bawad abdullahi ibn umar ní kálukú bá gbẹ̀mí lọ ní oko àbígi ọ̀pọ̀tọ́ ni àbágbáyún ni àbígi ẹ̀mí ni agígi ìdí àbírò kò ní kálukú sáà wo gbogbo ngi ìgbà tó yá òní wàwákà fi qalbi anáhànáàlà abdullahi múnú wa ọwọ́ wa rú yẹlẹ́gbẹ́ lẹ́mìí mi pé igi ọ̀pẹ lànàbí ọmọ àwí o igi làbídùn ní igi tó ń wí yìí kọ́ọ̀là abdullahi abdullahi múnú wa rú wa sọ pé fọ́sítà àìtù ó níbọ̀ tójú ń tì mí aqula dhalik kí n wá náwó ńgbà tí gbogbo àwọn àgbàlagbà ń bẹ ń bẹ bàbá mi náà ń bẹ ń bẹ tẹ́nibọ̀dì ò sọ̀rọ̀ fakọ́lù ya Rasulullah ó ní gbogbo sàbẹ́ àtọ́ pé ànábì ó dáa wa nírò kí ni igi ọ̀hún kọ́lá ànábì wa sọ pé ìyá nàlà igi làbídùn ni igi ọ̀pẹ ni torí igi ẹyọ kan tó kárí ayé náà nù tó bá wà ládùúgbò kan igi ọ̀pẹ tó yẹ pé èkó nìkan lẹ́mọ̀ tó bá wà níbì kan àgbọn lẹ́mọ̀ rí mbẹ̀ tó bá wà níbì kan làbídùn ni ẹ mọ̀ rí níbẹ̀ òjijì ọlọ́run ti kí atọ́nà sọ pé kọ́ọ̀là abdullahi abdullahi umar wa sọ pé fàdẹ́sítò abi bí màá wá káàdì mi pé ó dẹ̀ wálẹ̀ mi mi ò kí n sọ pé igi ọ̀pẹ ni ó ó ní Umar wa sọ pé lè antakuna kultaha tó bá ipò lọ wí lójú gbogbo èèyàn ni làkàna ahabu ilayya min an li kadha wa kadha ah inú mi ò bá dùn lónìí pé ọmọ mi tiẹ̀ gba ìbéèrè lójú àná màámá kódà kéèyàn ra mọ́tò fún mi kò ní dùn mọ́ mi tó kódà kéèyàn kọ́lé fún mi kò ní dùn mọ́ mi tó lónìí bá ipò bá wí ni àkọ́kọ́ nù ẹ̀kọ́ tí ń bẹ bi ẹnu bí abáadé ni pé téèyàn bá jókòó táwọn àgbàlagbà ìyẹn máa ní ládàbí ni ọ̀rọ̀ tí ò bá ti jọ́rọ̀ méèké kódà tó bá mọ̀ sí listing máa kọ́ sí ó padà rí ètò fi kóńjọ tó bá fẹ́ tó bá kú ọ nìkan ó wá lè privatize chat rẹ àbí discussion pé ah, nǹkan tẹ́ ìdá ọ̀sán lẹ́ẹ̀kan dáàdì mo mọ̀ ń parí ah dáàdì rẹ pé dáàdì rẹ ní ọ̀wà sọ fáwọn ìjẹ̀mọ́ rẹ pé ah, ọ̀rọ̀ tá a rí yanjú yóò ní iṣẹ́ mọ̀ pé Abdullahi mọ̀ ń pa kínní ẹ̀ ẹ jẹ́ kó wá kó wá ṣàlàyé tó ẹ gbọ́dọ̀ tó lè sọ ni bàbá rẹ ó lọ lè sọ èyí tó bá rí wá à ó ní ọlọ́run jọ da fún ọ tó da sí o tàbá ti ń sọ orúkọ báyìí kódà bó o mọ̀ jù bẹ́ẹ̀ lọ o gbọ́dọ̀ involve ara ẹ̀ ń bẹ̀ o ṣe mọ̀ pé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nu ó try láti gba àṣẹ lọ́wọ́ bàbá rẹ̀ pé njọ́ mi tó bá rí báyìí ṣé mo lè ṣe bàbá rẹ̀ ti approve rẹ̀ pé o lè ṣe ẹlẹ́ẹ̀kejì ó ní pé bàbá yẹn náà ò pa nọ́lẹ̀jì mọ́mọ́ yẹn la ó jẹ́ kó mọ̀ pé níjọ́ tó bá ṣe nǹkan tó jẹ́ nǹkan gidi báà náà mi máa dùn o fáàrí ìmọ̀ ni mo fẹ́ fi wọ ọmọ mi ṣe níta sí nítorí ẹ̀ mú yín lọ́bẹ̀ náà nù kì í ṣe pé ló jẹ́ kí ó má ro ó try ẹ kéèta ní pé wà nábì bó ti jù ú bí ìbéèrè òṣùlùbù tó dáa fún olùkọ́ni láti lè yẹ iyèméjì kó lọ́kàn àwọn tó ń kọ́ o gbọ́dọ̀ máa fún wọn ní question ìwọ náà gbọ́dọ̀ máa gba question lọ wọn láti jẹ́ kí wọ́n sọ o gbọ́dọ̀ clear doubt question máa ń clear doubt nítorí tó rò pé correct lẹ́mi wọn ọ̀tọ̀ ni tẹ́lòmíì rò àfi kó jẹ́ kó vomit rubbish àti nonsense tí ń bẹ lẹ́mi wọn kó o lè rí tiẹ̀ kó sí ara ojú ọ̀nà tí àdéhìsì yìí kọ́ wa ni tá a bá wo àdéhìsì yìí a rí pé kí ló fà tọ́pọ̀lọpọ̀ wọn ò fi mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn nílẹ̀ lárúbáwọn yìí sábà gi ọ̀pẹ nígi wọn ń categorize sára igi nítorí pé òun òun ń dábẹ́ ni ẹlẹ́ẹ̀kejì ni ẹ wá rí gbogbo àwọn tọ́wájò kó yìí tí wọ́n dákẹ́ yìí tí ma mọ̀ yìí wọn ń jọ̀ mí náà yìí gidi ó jáde àìsáájú àgbàlagbà ọlọ́run fẹ̀mí rẹ̀ lẹ̀ mo fẹ́ o ti kó bára rẹ mẹ́rẹ̀ẹ̀rin tó ọmọ àwọn òwúlò tẹ́yọ̀ kan tágbàlagbà ń fẹ́ sọ fún ọ ìyẹn ló fi gbọ́dọ̀ gbá wájú pé ọlọ́run fẹ́mi yín lẹ̀ àmọ́ kankan bóyá abẹ bá ṣàlàyé ká ṣàǹfààní ń bẹ̀ kódà bó bá mọ̀nà tọ́jú rẹ̀ tó fi ti bàbá yẹn kún tiẹ̀ níjọ́ tí àwọn ẹgbẹ́ rẹ̀ bá mọ mẹ́rin tiẹ̀ di márùn-ún àwọn tó bá ti bá wájú pé gbogbo ẹ̀ ẹ wàá rí i pé tábà wà díìsì ìgbà tí wọ́n parí ìjókòó tán ló tó sọ fún bàbá rẹ̀ ètò rò tó bá yẹ pé ọmọ mi ni ibẹ̀ náà ni ó ti máa jára pàpà pàpà tí bàbá rẹ̀ máa gbé kí ni tó bá mọ̀ náà àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ mi ò ní appreciate rẹ̀ tọ́ wọn á ní wọn wá àkọ́ni yẹ́sàlùsà ìlú fọ̀ẹ́kùnù ìbéèrè tó kẹ́ ẹ bí mi nísìn ò ní pé kẹ́ ẹ béèrè pé wà máa wájú ṣábà ibẹ́yìn al muslim wà náà àlà kí ni correlation kí ni ìbáṣepọ̀ kí ni tó jọra wọn láàrin mùsùlùmí àti igi ọ̀pẹ àwọn bẹ́yìn náà àlà wal muslim àbí láàrin ọ̀pẹ àti mùsùlùmí wàlẹ̀ ìjábàtà aláhàdà tẹ̀sáwòl ó rí èsì fún béèrè tó bí mi yìí ó pé ma aksaru ojú ṣíbo ìbéyìnà mùsùlùmí àbéyìnà náàlà wàmídà ìtí mùsùlùmí fi jọgi ọ̀pẹ mùsùlùmí tó gbọ́lọ̀ yé tó gbẹ́sìn yé tí ẹ̀sìn àánú wa rẹ̀ àti ìmọ̀ yìí tó fi jọgi ọ̀pẹ pọ̀ àmọ́ jẹ́ mú díẹ̀ wá fún ọ. alákọ̀ọ́kọ́ ni pé anakunle ṣé ìfin náà lànà àfihàn ò ní pé gbogbo nǹkan lára igi ọ̀pẹ ló wúlò egbò rẹ̀ wúlò igi rẹ̀ wúlò ewé rẹ̀ wúlò èso rẹ̀ wúlò kò sí nǹkan tí ò wúlò lára agi ọ̀pẹ tó bá rí báyìí mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo àpèjúwe rẹ̀ náà ni pé yajibu ayakuna muslim yanfa wala yadur gbogbo ara mùsùlùmí láǹfààní gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ máa jẹ́ ìnira fún níbọ̀ rẹ̀ mùsùlùmí ò je jẹ́ ìnira níbi iṣẹ́ rẹ̀ wala yajma wala yufarq ẹ rí i pé gbogbo nǹkan ọ̀pẹ máa ń sùjọ ni ẹ̀yìn ó sùjọ ni mùsùlùmí máa kó ìyàn jọ ni kì í tú yàn ká yóò sílẹ̀ owó wálé ayéfṣèd wọ́n á fi mùsùlùmí ẹ rí i pé bàbá yọ ọwọ̀ nára agi ọ̀pẹ ọwọ̀ láàfin gbálẹ̀ láàárọ̀ tí ó mọ̀ bí mùsùlùmí gbọ́dọ̀ ti jẹ́nu society nu kó máa sanitize society ibi tó bá wà oye ìyẹ́bùnì wálé ayé adam ó rí ẹ wọ́n á yọ igi ọ̀pẹ òun ni wọ́n fi ṣe òpó tí wọ́n fi gbélé dúró lára igi àgbọn náà ni ìyẹn mi pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ pílà nínú ilé pílà lóde pílà níbi iṣẹ́ tẹ́ pé people can rest on your shoulder ara tó fi jọ pẹ́nu yẹ amaru wàhálà ẹ̀yọ́ kọ̀rọ̀ ibi tọ́pẹ́ bá wà wọ́n máa fi kólé jọ ni wọ́n ì fi túlé. ló jẹ́ pé intakalam nataka bima ihe ìyẹn mi as a muslim tó bá fẹ́ sọ̀rọ̀ nataka bima yufid ntí ó wúlò fọmọlàkejì ní ọjọ́ tẹnu rẹ̀ amila tó o bá ń ṣiṣẹ́ kẹ̀kẹ́ àná amálùú sọ̀lìhàn iṣẹ́ rí lọ́gbọ́dọ̀ jẹ́ zakata kàánà sukutuhu alágùwì tí bá dákẹ́ nítorí ọ̀rọ̀ ọ̀bú ló fi dákẹ́ ìdàmínà nọ́tì pé ńgbà tó bá ti pé ọ̀rọ̀ àpèjúwe alákọ̀ọ́kọ́ nu nínú ẹ̀ òní pé ànàdá ànàtà náà fíyàfí àyà ti ọwọ́ àbáàdà kẹtọ́ ìhà tí wọ́n bá gé ọ̀pẹ tọ́pẹ bá ń bẹ láyé yóò wúlò ìgbà yẹn ni gbogbo èso làbínú ọjáde lára rẹ̀ èkó ọjáde lára rẹ̀ ẹ̀rì epo lára rẹ̀ ẹ̀rì gbalẹ̀ lára rẹ̀ ń bẹ láyé nu nígbà wọn bá tó gé e tán wọn ò tún wá la igi ọ̀pẹ ni wọ́n máa fi ṣe àwọn kinní tá ń ṣe stáǹdì tá ń ṣe gbogbo nǹkan yóò tún wúlò فهي في حال وجودها ينتفي الناس بثمارها وبزلالها وبعد قطعها أيضا ينتفي الناس بها ولن ترى شيئا من أصولها فروية إلا وفيه شيء ينفع الناس ló jẹ́ أتي على أتي àti igi ọ̀pẹ tí máa mẹ́láyé ó wúlò bẹ́ẹ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ tó yẹ pé tọrẹtọrẹ ni ìgbà tí ń bẹ láyé sàánú sàánú ni ìgbà tí ń bẹ láyé ìgbò tún wá kú tán àwọn ilé tó kọ́ fáwọn ọmọ òrukàn ń bẹ èyí tó kọ́ fáwọn àlejò ń bẹ tírà tó ṣe kalẹ̀ ń wúlò ilé kéwú tó kọ́ kalẹ̀ ń wúlò mọ́sáàsì rẹ̀ ń wúlò ó pé as a muslim igi ọ̀pẹ tẹ̀wín bó bá dúró ọgọ́rùn-ún ọdún ni ó fi dúró bó bá kú kó tún tó wó lulẹ̀ yóò tún dúró lọ́gọ́rùn-ún ọdún ìwọ náà báwo lo ti tọ́jú ayé rẹ̀ tó fi wúlò bí igi ọ̀pẹ tó yẹ pé nígbà ọmọ ń bẹ láyé wọn ò benefit tọba tó pẹ̀yìn dà tán ní tó fi ìkẹ́ ọwọ́ rẹ rà ayé ò tó máa rántí rẹ lọ ẹ rí i pé kò sẹ́ni tó jọ tó tó àdá mahama gbogbo àwọn tó bá aláyé benefit lára rẹ̀ àwa tá a aláyé ọ̀rọ̀ tó sọ là á tó wí là á ń sọ kalẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti rí ọmọ ẹnu ẹbí rẹ̀ sóńtú ẹbí ká ní abóńtóńtó bọ́ bá kú ọmọ ẹ̀ ṣé wọ́n ṣàdúrà ránṣẹ́ dàbí wọ́n ṣe pé èyí ò ní kó wádìí níbi wáàsí tà níbi ìfọ̀pẹ́ jọ wáyìí wàhákàtà yajibu an yakuna sha'nul muslim bó ti yẹ kí mùsùlùmí ó ríre o tó yẹ pé kullu khairon gbogbo ayé rẹ̀ oore ní ọ̀jẹ́ wabarakatun fi hayatihi tálíbáríkò sì wà nù ayé rẹ̀ wàbáàdà mamatihi tó bá tún kú tán orí òní já lára rẹ̀ láàlìzáàtì fakọt bal lìzáàtì kì í ṣe pé kó wúlò fúnra rẹ̀ nìkan wọ́n ń pè yàn mùsùlùmí gbogbo tó ní ara rẹ̀ ló fi sìn ọmọ rẹ̀ nìkan ló fi sìn ìyàwó láà wàlákì lìzáàtì kí mùsùlùmí ó wúlò fún rẹ̀ wálé usratihi kó wúlò fáwọn ẹbí rẹ̀ wálé ummatihi àti gbogbo àwùjọ rẹ̀ èyí ò ní jẹ́ pé ọjọ́gi làbínú iná omi ayá ti yúta aksar mímọ yahus ẹ rí i pé igi ọ̀pẹ kò síbi tí ò ti wù kò nídìí pé yàn ń ro wàhálà tó wà téèyàn máa ń ṣe lérí igi míì kó tó yè wọn èsè mọ́ọ̀chì lérí igi ọ̀pẹ àmọ́ ọ̀pẹ máa ń fúnyàn ní yóò fún ọ ju tó họ́fà rẹ lọ ó já ikọ̀ rẹ̀ ó fi ṣe po àìmọye ọdún bó ṣe làbídùn ẹ máa ka ẹ máa ta ẹ rí gbalẹ̀ ń bẹ̀ ẹ rí gbogbo ẹ̀ wàhálà mélòó ni wọ́n máa ṣe so òun èrò òun bí a ti máa rogi yòókù wọ́n yìí pa kòkòrò lára rẹ̀ bí a ti máa pa kòkòrò ara òbí ìyẹn mi pé àǹfààní tí ń bẹ lára gé ọ̀pẹ pọ̀ ju wàhálà rẹ̀ lọ anabi isa aleyhi salatu wa salam ó ní òun dà gẹ́gẹ́ bí igi ọ̀pẹ ni tó jẹ́ pé àwọn èèyàn máa lẹ̀ kó mọ́ òun ó sì máa lè so padà sọ́dọ̀ wọn bí wọ́n bá lẹ̀ kó mọ́ òkú wọn lẹ̀ mọ́ òun ó sì sọ ẹ̀yìn sáwọn èèyàn táwọn máa jẹ bó ti yẹ kọ́ ọmọlúàbí orí nu wọ́n máa fi nǹkan aburú perí rẹ̀ wọ́n máa kọ́ ti nǹkan fún ọ ìwọ wa máa náwó orí rẹ̀ sí wọn anábì Ìsá náà ó ní bó ti yẹ kárí nu tá a bá wò ó ẹ̀rì pé wọ̀nyí wá dì má alẹ́ mi wájú bá ti kọ́ bí tọ́lì bù bí máa ẹ̀kejì ni pé igi ọ̀pẹ ní kọ́kọ́ máa ṣe fún ni kíyìn ó tó ṣe fún as a muslim ìtọ́jọ́ra èèyàn ni ọkọ ṣe mama expect kí làwọn èèyàn ó ṣe fún ọmọ wàyẹ sàbẹ kìláàs wà ṣáàdù fi ìbùtọ́ lílẹ̀ kẹ́rì wọ̀lbẹ́rì ilẹ̀ àmùsàmà ilẹ̀ ìsàn alẹ́ ni wà wá ìdòmìnì àfọ́rọ́dì bone society ti benefit lára rẹ ni o máa rò máa rò kí ẹlòmíì gbojoojúmọ́ àti nǹkan ìlú àti ká àdúgbò tẹ́ ẹ bá ti ké sí kí ní òpin kí lé kí ní ọ̀jẹ̀ lérè ńbẹ̀ ní tiẹ̀ kò fẹ́ràn ìlú débi kó ṣiṣẹ́ fún ìlú kó ètò tẹ́ bá rí tẹ́lá ṣe jàǹdà sẹ́yìn sà ẹ̀ community wa ni àwọn ìlú wa ni orí àwa ni ẹ̀sẹ̀ ìrọ̀ ni ntí ọ̀jẹ̀ ní báàkì kò fẹ́ràn ìlú débẹ̀ o anumọ inú lẹ̀ nọ̀rọ̀ rẹ̀ ìwọ ọjọ́ rúta nàbì wí lẹ́yìn ìgbà tó kú tán wà má bá dà màmá àti fáwọn ètò ìkùsí ìrọ̀tún àmìlà mùsùlùmí tó bá farajọ pé bọ́ bá kú tẹ́ ìròyìn eré ní ọjà àwọn ọmọ rẹ̀ ọ̀rá yé ṣe wàdíkìrù làhádàn bẹ́ẹ̀ ni wọ́n máa rántí rẹ̀ ń bi òre wàlẹ̀ uda wàlẹ̀ adiyu asàlẹ̀ àtọ̀nà àmà tó dáa wàlẹ̀ ilmu anáfi àti ìmọ̀ tó wúlò wàlẹ̀ atharu atọ́yì àtẹrípa tọ́rẹwà tábàrí bí adé sí pé anábìjọ́ yé wa pé ìzámátà ibn adam anábì tọ́mọ nìyẹn bá ti kú tán nkọ́ta àánìwò àmàlùhù nkọ́ta àmàlùhù iṣẹ́ rẹ̀ wọ́n close fáìlì rẹ̀ ni illa min thalathi ẹnu fáìlì mẹ́ta nìkan ni wọ́n ní close alákọ̀ọ́kọ́ ni sadaqatun jariya sàárà àti ètàn ẹni tó gbẹ́ bọ́ọ̀lù sádùúgbò ẹni tó lànà ẹni tó kọ́lé orun sàdákàtò járí àyí làwọn bàbá wa bá débi pé kódà béèyàn bá bímọ obìnrin kó fi fún tálíkà tí ò lè lóbìn fẹ́ lọ́mọ àlùmọ́ngìrì ọmọ ẹlẹ́sìn tó yẹ pé mi bá wá bímọ bí àwọn ọmọ wọn mọ̀ wá ṣiṣẹ́ ọlọ́run gbọ́jẹ́ pé lé àfa àlàfi sí ó kọ̀ wọn ò ní parẹ́ làwọn bàbá wa bá débi àǹfọ̀mọ́ ṣe sàárà fún wọn lé àfa kí gbogbo ìjọ́ tó náà bá dà àfa kọ́ máa rántí wa àwa tá mú ya rẹ̀ lọ́bẹ̀ẹ́ gbogbo eléyìí àmọ́ èyí tó dáa jù iná ní gbogbo orí tá a fi ń bo ẹni tó kọ́ hospital ẹni tó kọ́ gbogbo nǹkan tó pé kò síjọ́ tó mọ̀nìyàn ní benefit ń bẹ ó ń bẹ ń ó sì ń bẹ irú bẹ́ẹ̀ dé ìranù tó ń ṣe tó ń pe léré tẹ́ẹ̀ mu tí tẹ́ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ sórí pé yìí àwọn tó wá tọdún tọ́ lọ ń gbà àti ọrọ̀ ajé rẹ̀ dẹnu kọlẹ̀ ní sí orí wọn owó ọjọ́ náà bọ́ ọ bá fi gbọ́ bọ́ ò sáwọn òkò ògbèríko ọlọ́run ò ní gbàgbé rẹ̀ bọ́ ọ bá fi kọ́ sí mọ́tàásí wọn ò ní gbàgbé rẹ bọ́ bá lọlé àwọn ọmọ òrukàn tó fi ṣe nǹkan bẹ́ẹ̀ wọn ò ní gbàgbé rẹ ìwọ tán lára rẹ ṣe pẹ̀lú òní rẹ níta nẹ́bí tàwa lólobó sínú. sadakatu ń jàríà lẹ́yìn sadakatu jàríà anábì ni àwọn ilmọ̀ yóò ń tafa òbí abọ́ ẹni tó nímọ̀ kan táwọn èèyàn wá ń benefit ó ṣèwé kan kálukú ń ka ó ṣe tíra kan àwọn èèyàn ń benefit ó kọ́ skul. eríṣiríṣi ọ̀nà àwọn tó kọ́ níṣẹ́ ọwọ́ wọ́n ń dèèyàn mẹ́ ọ̀gá mẹkáníìkì ni ó ti tipá sọ àwọn ọmọdé léríire gbogbo iṣẹ́ tẹ̀dá bá kọ́ ọmọ làkejì tó ń tọ̀ ń fi ń ráyè ṣe ó mọ̀ gba commission ni ìmọ̀ kó jẹ́ kéwú ìmọ̀ kó jẹ́ sí ọwọ́ ìmọ̀ kó jẹ́ ìwé ṣé wọ́n sá àti fàníyàn káyé wọn dá akọ́ wọn onírìwọ́dù àwọn aládùn sọ́ọ̀lì yéde òlẹ́hùn àbí ọmọ rẹ ànábì ní ẹlẹ́ẹ̀kẹta tí wọn ní close nínú fáìlì ẹ̀dánù abẹ́ni tó bímọ rẹ tó kọ́ ọ dáadáa tọ́ ẹ pé gbogbo ojúmọ́ tọmọ yẹn máa ń lọ tí máa bọ̀ ní rántí pé ọlọ́ọ̀jọ́ da fún bàbá wa tí ì bá sà wọ́n àwọn akéwù ni tí ì bá sà wọ́n ìwé wo níyanjú tí ì bá sà wọ́n mi ò músẹ́ yìí ní ọ̀kánkọ́dùn alájì wọn wo mọ́ mi alájà ni wọ́n wo mọ́ mi àṣé yóò padà dáa fún mi ń bẹ̀ tọmọ náà wàá lè ṣe sàá kọ́mọ̀rántí gbogbo olú àdúrà bẹ́hùn àwọn kan báwọn anábì ni wọn ò ní tilẹ̀kùn rẹ̀ yóò máa bá ẹ̀dáhùn ẹlẹ́ẹ̀kẹrin torí àsìkò nínú kílẹ̀ dáfi jẹ́ ogi ọ̀pẹ òní pé kọ́lí ìlàtúlẹ̀ ahas kẹsí ìrọ̀túlẹ̀ àtà mo ti fẹnu bàálẹ̀ kan níwọ̀n lèèyàn máa ń fún ọ̀pẹ àmọ́ púpọ̀ ni máa ń fún yàn iná aláàtúkálíf sọ ibà ilà kọ́lí rẹ̀ gbogbo ẹni tó bá àwọn àgbẹ̀ tí wọ́n ní igi ọ̀pẹ wọ́n èyí ṣe wàhálà mọ́ọ̀chì ń bẹ̀ ọ̀rọ̀ àlọ́rọ̀ kókó òdì rẹ̀ ọ̀rọ̀ ká lọ́ọ́ à ń lọ yẹnà à ń lọ ṣe kinní kan kò sí mọ́ọ̀chì bí òun. sọ́mà bá dáadáa tẹ̀sítẹ́kìlù bí nàfṣíà ọ̀pẹ́ máa tètè ní independent èyí tẹ́ bá ti ṣe ńlẹ̀ ní kékeré tẹ́ ṣe tẹ́ yẹ̀dí rẹ̀ bọ́ bá ti bẹ̀rẹ̀ sí wù tiẹ̀ kọ̀ọ̀rọ̀ ẹni ó ran mọ́ ẹni ó gbin òun ọ̀ra mọ́ wàtúkọ́dìmọ̀ kẹfìrò mi náà fi máa rẹ̀ lẹ́tì fìyà mi náà xèrè máa fìyà ẹni ó ní ẹni tó gbin ọ̀pẹ kò lè jèrè rẹ̀ tán àwọn ọmọ máa jogún oko ọ̀pẹ ni yóò máa sèso lọ ni hundred years ni mo sọ fún yín hundred years ó sì wà ń bẹ̀ ṣe rí i pé ó benefit ju bàbá àgbàlagbà kan ń gbégi ọ̀pẹ ń gbé làbídùn jọ kan ọmọ èké kan bá rí gbà á bàbá yìí ẹ máa tó kàn lọ́rùn yín ni làbídùn yóò tí ì lè wù tẹ́ fi kú ó ní bẹ́ẹ̀ ni ó lòun náà gbé nítorí tòun àwọn tó bí àwọn ni wọ́n gbé yìí táwọn ń jẹ yìí torí irú yín tẹ̀ níráyé gbìn náà lòun fi gbìn táyì bá àwọn tá a gbàjọba lọ́wọ́ nàìjíríà yìí láyà sàdáúnà àti gbogbo tí wọn bá ṣe tí wọn ṣe tó báyìí ni ọlọ́run ló mọ̀ bí nàìjíríà bá wà látijọ́ tá a ti bẹ̀rẹ̀ àníkànṣe ní ní ní báwọn ti sáré ń jọ́nà tí wọ́n ń ṣe gbogbo university ríṣiríṣi eh, nta first nta first kìnnìkan africa first kìnnìkan kìnnìkan tó ẹgbẹ́ bá a láti ń bá a lọ níta ni ó bá wa àwọn kan dẹ̀ kan rẹ̀ a bá fa bíréèkì àwọn kan àwọn kan bá dé àwọn òtí ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe kọ́ bẹ́ẹ̀ àwọn ń fọ́sà sùnmọ́lẹ̀ ni ìyẹn ló fà tó ẹ pé Islam fi fààyè gbà wá ipe ẹja máa wòye sí ọ̀rọ̀ àná màá mọ̀ á máa tọ́kàn nínú ọ̀rọ̀ wa. igi ọ̀pẹ tí mo wí níbi àdìsí anábìwá Muhammad sọlá níbi àdìsí taisha ó ní kúnà alẹ́ Muhammad náà sáárà ń wọ sàárẹ̀ ni máa nóòkìdò nàrà ẹ wo ìyàwó Aisha ó ní àwọn ará alẹ́ àná Muhammad kò ala Muhammad namkush saaran, ó ní a máa ṣe kan ẹ jama wọ́n sàárẹ̀ yìí Aisha nígbà míì gan oṣù méjì máa nóòkìdò nàrà àní kóná kankanu lé ànábi ẹ̀ẹ́fín ò ní rú ìtumọ̀ rẹ̀ ni pé láàrin oṣù kóṣù méjì àwọn lè mọ̀ dáná tí ò ní sí iná tí aro aro anabi ó tutù fóṣù méjì inú ọmọ ilẹ̀ aswadan ẹnu táwọn ọmọ rí jẹdé àtàmúrù wàlmáwù bíi kọ́ wá bọ̀ àwọn làbí dùn kálukú sì jẹ́ káwọn mú mi sí sallallahu alayhi wa sallam ẹwà àwọn ẹwà àwọn ìyá dáadáa wọn ò sì tún náà sílé ọkọ wọn ìwọ náà tún fèlè yòókùn inú ilé ànábì nìyàwó rẹ̀ ń sọ yìí bá kò gbé e pamọ́ ó láwọn lè má dáná lóṣù kàbóṣù méjì tẹ́gbẹ́ ẹnu tí ìyàwó ànábì orí jẹ ni làbídù tán bá fi ṣe adíyáfà ànábì àwọn ó sì mú mi sí i ọ̀rọ̀ pé àwọn yìí làwọn jẹ́ ń dómi àwọn yìí ní rẹ̀ sì sọ àwọn àwọn yìí ní àsáró ẹ̀dá ọkọ̀ aláàjì bẹ́ẹ̀ bá ń bọ̀ ẹja ní rẹ̀ mọ́ra díẹ̀ ọjọ́ tí ọba ti wá sí ọkọ̀dọ̀kọ̀ yẹ̀yẹ́ eré rí òṣòro eré rí òdùnṣe àfaradà níbi aisha lọ́wọ́ adẹni tí kò sí ojúmọ́ kan tá a ní sọ pé radiyallahu ta'ala anha àtàwọn àtàrà alẹ́ ànábì allahumma salli ala muhammadi wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim fil alamin innaka hamidun majid ìjọ la ní tọrọ àsálàtù gbogbo ara alẹ́ ànábì torí sùúrù àsìkò yẹn ní tí wọ́n ṣe ọ̀sán wọn dé lérí ire gbére wàákàtà yajibu an yakuna sulukul muslimi as-sadiqu fi islamihi bí mùsùlùmí ti gbọ́dọ̀ ríre ẹni islam rẹ bá dá a lójú anáwó yẹta afọf wàlà ayẹlẹ af wàyẹta látọf wàlà ayẹta kálẹf. ó gbọ́dọ̀ lámọ̀jú kúrò kò gbọ́dọ̀ jẹ́ aláwo mọ́ ó gbọ́dọ̀ máa ṣẹ̀dẹ̀ kọ́dọ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ kọ̀ǹpọ́sì nǹkan lérí gbogbo ẹni ọba bá ṣe ẹ lọ wáyé báyìí wá bẹ́ẹ̀ bá ti rí ináwó máa mú lò khairuhu wa nafuhu ẹni tá àyẹ̀ máa fẹ̀mí sí pé máa bá dọ̀dọ̀ rẹ̀ àwọn orò rẹ̀ àwọn ọ̀rọ̀ àǹfààní ní jẹ́mú mi ni wà máa mú ònú sẹ́rùhù wà dọ̀rùhù ẹni tọ́kàn yẹn balẹ̀ pé kò ní fa burú ṣe yín kò ní fara ní iná omi máa kọ́ àlà tààlà àwọn ilé kùránì ròyìn pé alẹ́ dínà yóò fi kú ní àfi sàrà ìwà dọ̀rà yìí atama náwó nígbà araba dẹ̀ wọ́n nígbà araba ni wọ́n wàlíkàdì mí nà lẹ́gẹ́yìí bẹ́yẹn bá bí wọn nú wọn àgbẹ̀bí nú mi wàlẹ́ àfihàn ànínà bẹ́yẹn bá tiẹ̀ wá cross party wọn afẹ́rí ìjì pé ẹ̀ ọmọ èké ní í ṣe wallahu ni òun sì fẹ́ràn wọn. ẹlẹ́ẹ̀kẹ́ àrùn àbí kí sọ pé ẹlẹ́ẹ̀kẹrin pé ọ̀pẹ ó strong ẹnì kò lè gbá bí bá di wọ́n ní òṣèṣẹ́ bó ṣe gé náà bó ṣe gé àgbọn ni bó bá bẹ́ẹ̀ ni igi yẹn ó tọ́ ó wá straight ní ti dúró wọ̀fíà kó wọ̀tún wọn màtínà agbára àti kí nǹkan strong ń bẹ fún fíyà ti márùn ten faunas wọ̀fíà sọ́ọ̀kù yóò lè mú mọ̀tẹ́dì bó ti ní èso tẹ́lẹ̀ bẹnẹfìtì ní sọ́sọ́ ẹ̀gún ó lè gún èèyàn lọ́wọ́ béèyàn bá tíyàn bá mismanage bí mùsùlùmí ti gbọ́dọ̀ rínú jẹ́ kí ẹni tó bá rí ọlọ́mọlúàbí ó jẹ́ bí èso ara rẹ̀ ẹni tó bá fẹ́ take care for granted ẹ̀gún tí ń bẹ lára agi ẹ̀gún fi gún lọ́wọ́ kọ́mọ̀ pé ò kì í ṣe dìndìnrín ànábì ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ tí wọ́n mọ ìyẹn wá jẹ́ ọ̀hún èsè mùsùlùmí nù ọ̀ ní kọjá àlà àmọ́ bí èèyàn bá ask tó bá fẹ́ sọ fún ọ pé àgọ̀ ni ọ jẹ́ kó mọ̀ pọ́lọ́ fún ọ láàkáyè ló jẹ́ kẹ́gùn ọ wàá kàtà yẹ́jú wa yẹn kó na wàá kiri mùsùlùmí ak mùsùlùmí òdodo bó tiẹ̀ kórìí nù yẹ́jú wa yẹn kó na kọ̀wé yàfi dín nìyí ọ gbọ́dọ̀ strong ìtọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ wàyẹ̀kúnà sàbítà fi àkìdàtì adéọkàn rẹ̀ gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ wà fi yẹ̀kínì wàyẹ̀kúnà ìdá ní ìmọ̀tò sàkúrà kó sì máa dúpẹ́ borí ọlọ́run bá dọ́wọ́ rẹ̀ wà ìdá masọ́ ibi sọ̀búrà bàdáwò bàbá kó sì sùúrù wàyẹ̀kúnà mọ̀tẹ́bí àsìrọ́tà mọ̀stẹ́kì kó sì bí ọ̀pẹ́ ti dúró tó straight bẹ́ẹ̀ ni kí mùsùlùmí ó straight lérí àkídà rẹ̀ kó kó dúró lójú sirata mustaqina fi kulli awal wa yakuna sadiqan wadhiha kọjá ẹni tó lòdòdó tó sì clear kọjá ẹni tó pé fi fíìlì hì nínú iṣẹ́ rẹ̀ wọba àti ní àti kọ̀rọ̀ rẹ̀ afdol min zahiri kó dáa ju ìta rẹ̀ lọ wà á yẹ kó nàá máa kọ́lá kó wà náà tọ́lọ̀ tó gbé yàyọ̀ lẹ́dí náà amanu ma yartadda minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhum wa yuhibbunahu azillatan 'alal mu'minin a'izzatin 'alal kafirin yujahiduna fi sabilillah wa la yakhafuna lawmata la'im ọlọ́run ní orá mùsùlùmí ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má dàbí àti ògòrí wọn bí ẹ̀sìn wọn tí wọn ò ní mọ ọlọ́run mọ́ àwọn tá à ń wí yìí àwọn tí wọ́n yẹpẹrẹ ara wọn fún mùmìnì àmọ́ wọ́n gírímà ara wọn bọ́rọ̀ bá dọ̀rọ̀ kèfèrí àwọn yìí ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run wọ́n sì kílẹ̀ nìkó wì àṣedáwọ̀ alàlùkùfà wọn àlè mọ́ta àsìn bẹ̀yìn náà tara ọ̀run kà àmọ́ bẹ̀yìn náà àmọ́ tó bá dàrin ara wọn they are very simple wọ́n rọ̀ fún mùsùlùmí ẹgbẹ́ wọn wọ́n rọ̀ fún ọmọ ìyá wọn wọ́n rọ̀ fún aráàlú wọn ṣùgbọ́n tí ẹni mi bá fẹ́ take one for granted wọn burú tààrà òun ká aṣọ jẹdẹn ó rí wọn lẹni tí wọ́n máa forí kalẹ̀ tí wọ́n máa rúkú yẹpùtàgbọ́nà fọdúnlá wàmásálù fìlẹ̀ injil bó ṣe rí náà nù ibi tí ìdúró lónìí nù wọ mùsùlùmí fi wo gbogbo àwọn àkàsílẹ̀ tá a kà yìí èwo ni wọ́n fi jẹ́ mùsùlùmí òdodo ẹ̀yin ọmọ ya mi nù islam ìmọ̀ àfẹlẹ́ ìdágbére fún yín lọ́mọ ya inú islam lukman muhammad mukhtar salekoto asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.